أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين آمين à ń kí ẹ̀yin olùgbọ́wọ́ àwọn ẹgbẹ́ àtijọ́ kó ojúmọ́ abárúkà ojúmọ́ àkú Ramadan aláàjẹká ṣe púpọ̀ ẹ̀ ẹ káàbọ̀ sórí ètò àlùfíìkù fìdíìnì ah, ọ̀làdùnní bèlò ló kọ́ mi ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú Sheikh Dr. Sharafdin Gbadebo Ọ̀rọ́jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ al Center tó ń bẹ ní pápá bẹ́ẹ̀dẹ́ nílùú Ògbómọ̀ṣọ́ sheikh ẹ káàbọ̀ sórí ètò sà ìbéèrè tí màá kọ máa fi ṣíde òun náà ni pé tí àwọn mùsùlùmí tí a bá ń bẹ ní agbègbè kan tó jẹ́ pé à ń tiraka làkàkà láti gbé mọ́ṣáláṣí kalẹ̀ ṣùgbọ́n agbára wa ò wá tí ì ka débi pé a bá parí ṣé àǹfààní ń bẹ nínú ẹ̀sìn Islam láti fi àyè sílẹ̀ yìí pé kí àwọn Yahudi ya àbí àwọn nàṣọ̀rọ̀ ní ìyà kọjá pé yahudi àbí àwọn nàṣọ̀rọ̀ kọjá pé àwọn náà pakún ìgbìyànjú abọ́yá nípa kí wọ́n gbé owó kalẹ̀ àbí wọ́n gbé àwọn ohun èlò tó ṣe kọ́ mọ́ṣáláṣí kalẹ̀ pé ká kọ́ ṣé ó bá òfin ẹ̀sìn islam mu. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd. asalaamu As ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته àkọ́kọ́ pàtàkì ní gbogbo àwùjọ táwọn mùsùlùmí bá wà kí mọ́ṣáláṣí kó wà níbẹ̀ nítorí kó wà nù àdìtà nàbà muhammed sallallahu alayhi wa sallam pé ahabal biqa'i ila allah masajid àyè tọ́lọ́wọ́n bá nífẹ̀ẹ́ sí jù làwọn mọ́ṣáláṣí ìdí nìyí tó fi jẹ́ pé tí mọ́ṣáláṣí bá wà àmì ipò orí ńlá ń bẹ láwùjọ yẹn nù. tí ọlọ́run bá bóyàn láṣìírí téèyàn sì jẹ́ mùsùlùmí nínú à ń kọ́lé kábí ẹyẹ hmm. ó yẹ kó gbìyànjú nínú arísìkí tó ń fi ń kọ́lé kábí ẹyẹ kọ́kọ́ mọ́ṣáláṣí kan lẹ̀ fọlọ́ nítorí adífi Uthman ibn Affan radiyallahu anhu anabi muhammad sallallahu alayhi wa sallam ó ní man bana lillahi masjidan. ولو كبيت القطا بنى الله له به بيتا في الجنة يعني كان توقع مسلاسي كان فون الله قال كي مسلاسي وما جابي لي أيو لونغو الله أبو تتوري رقالي كان فون الجنة تعليني ناني نوات الجنة وو adájú pé gbogbo aláfẹ́ wà lùjánà kẹ́sì máa wo owó tí a ti ọ̀pọ̀ ju owó tí àti kọ́ mọ́ṣáláṣí máa ń náyàn lọ. bàbá wa kọ kájíká níyàwó dà èmi kọ́ àyè yìí fún àwọn mùsùlùmí láti máa wá jọ́sìn fọlọ́wọn ọba níbẹ̀ ni tọ́lọ́n bá ti fún ọ lélẹ́yìí ṣe oko oríire tọ́ba wá jẹ́ pé àwọn mùsùlùmí ti ń bẹ lágbègbè kan wọ́n gbèrò láti kọ́ ṣùgbọ́n àwọ̀ wọn kájú lò agbára ò sí fún wọn láti kọ́ tán kò sí nǹkan tó burú lábẹ́ òfin ọlọ́run kó wá ìrànlọ́wọ́ síwájú lọ́dọ̀ àwọn mùsùlùmí tó wà lágbègbè ibòmíì kí wọ́n ràn wọ́n lọ́wọ́ láti kọ́ gbogbo ẹni tó bá fi tọrọ tó bá fi kọ́ bàbí sísì tó nà bá fi dá sí i àtọ́níláì gbogbo apáta náà ni ó gbẹ̀san lóde wọn tọ́ ná lọ́dọ̀ ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá o ṣùgbọ́n ìbéèrè tẹ́ ẹ ṣe ni pé ẹni tí ì ṣe mùsùlùmí só lè bá wa dá sí kíkọ́ mọ́ṣáláṣí rárá kọ́ mọ́ bá wa dá sí o kò sí tọkàn bẹ́ẹ̀ torí pé kíkọ́ mọ́ṣáláṣí àti sísọ mọ́ṣáláṣí jí ọlọ́run ní àwọn ẹni tí máa ń ṣe bẹ́ẹ̀ náà làwọn tó ṣe pé man amana billahi wal yawmil akhir àwọn tó bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ àtọ́jọ́ kan mùsùlùmí mùsùlùmí àwọn lẹni tó ṣe pé tó máa kọ́ mọ́ṣáláṣí wọn gbà ládàá wọn gbà ládàá yàtọ̀ sẹ́ni tó ṣe pé tó bá kọ́ kalẹ̀ kò ní í gbà ládàá kò sì sí ládàá fún eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ jazakumullah khairan plus two three four eight zero eight three two nine three eight nine six zero nine zero five one six four five four three eight. hello. salaamaleykum wa rahmatulahi wa barakatuhu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuhu. haruna ló ń sọ̀rọ̀ látọ̀dọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́. kí ni ìbéèrè yín. àwọn ìbéèrè tí mo rí fún dọ̀kítì wọ́n fẹ́ jọba tí mo béèrè ní last week. mo béèrè last week pé ká pé wọ́n fún ọmọ èèyàn ẹ̀dùn. téèyàn wá ní bùkátà sí téèyàn náà owó yẹn kí ìdọ̀jẹ́ kó yé wa pé ọmọ ló ní owó yẹn wọ́n á fẹ́ béèrè pé tó wáyé pé iye tí wọ́n bu ọmọ yẹn èèyàn ò lè rántí iye yẹn mọ́ ní pàtó téèyàn lè bu iye kan pé kíkà tó ń sìn yẹn kọ́ rò pé owó yẹn yẹ kó ju bíi twenty thousand lọ ọwọ́ àdọ́jọ́ wájú tó ọmọ yẹn ti ní bùkátà sí irú owó báyẹn wá ní kéde kéde fún fifty thousand pé kí n lè bá a mọ̀ pé mo ti fún un ní iye tó yẹ kó gbà. àkọ́kọ́ ni pé ẹ lè ná owó ọmọ yín ṣùgbọ́n tó bá yẹ pé bùkátà ló mú yín tẹ̀ fi nà ẹ bùkátà láti san padà àmì ẹ̀ ní bùkátà sí ẹ̀yìn kà ń nájẹ́ ni ó kọ pé bọ́mọ mi ni eléyìí ọ̀dà lábẹ́ òfin ọlọ́run téèyàn bá wàá na nínà pé ìbọn máa mi ni láì ní bùkátà sí ònlẹ́ dàpadà fọ́mà ní ntọ́ dáa jù lábẹ́ tí Islam tó fi kọ́ wa téèyàn bá wàá mọ̀ pàtó ìlólówó yẹn jẹ́ tẹ́ bá fún iye kan kò sí nǹkan tó burú mbẹ ó tó iye tẹ́ ẹ gbà àbó ju iye tẹ́ ẹ gbà lọ kò sí nǹkan tó burú mbẹ láàrin bàbá àtọmọ rẹ̀. ẹ jẹ́ ká ṣe bẹ́ẹ̀ kí a pa kinní ọ̀hún dà lónìí ẹ lè máa darapọ̀ mọ́ wa ní ìkànnì ojú ìwé omi wọ Facebook fún títọ́jọ́ tòní inshallah ẹ máa fi ọládùn níbi ìlú wa ẹ máa rí wa bí a ṣe ń ṣe lọ́wọ́lọ́wọ́ kètèkètè ẹ máa láìkì ẹ máa ṣíà rẹ̀ bákan náà kí n máa fọ́lọ́ ẹ̀kọ́ lẹ́ ló kọ́ yín o. salaamu aleykum. aleykum salaam wa rahmatulah. nígbà tí sọ̀rọ̀ látọ̀ fún mi ogun mọ́tò. ìbéèrè yín. ẹ dákẹ́ bá bí sáàtì wa léèrè pé kí ni ìdí tó yẹ pé ẹni tí ẹ bá ṣe mùsùlùmí tó bá fi owó wọn yàn lọ́wọ́ láti kọ́ mọ́sálásí ká mọ́ gbà lọ́wọ́ rẹ̀. lẹ́yìn tí wọ́n ti dáhùn àbí o. hello. hello. ìyá. hello. hello. ó kọ́ ìgbà nígbà na. abdulhamid láti jẹ abdulhamid láti jẹ sí. na kí ni ìbéèrè yín. ìbéèrè ni pé bóyá níṣẹ́ àǹkan mọ́ lọ́wọ́ yàn bóyá jẹ́ bí owó. náà máa ń gbọ́ yín. ìtọ̀ wọn pa bí owó mọ́ lọ́wọ́ yàn ìgbà tá a pè mọ́ ẹni tí wọ́n tó kó fún yàn kọ̀ọ̀ká kọ̀ mọ́ iye rẹ̀ mhm. èyàn tí wọ́n kó fún náà kọ̀ọ̀ká kọ̀ fún náà mọ́ iye wọ́n á kó yàn pamọ́ ọ̀pá tí ẹni yẹn dé tí ó gbó wọ́n dì kọ́fà pé àwọn kan ti jí owó yẹn kó lọ sọ bí ìlú wa ni ẹnìyẹn lè dá padà fún ẹnìyẹn àbí kò ń tẹ̀lé sára ilé yẹn. ẹlẹ́kejì bá jẹ́ pé ehm, hello. à ń gbọ́ yín à ń gbọ́ yín. yóò mùsùlùmí bá jẹ́ pé ìyàwó ó fi ìyàwó rẹ̀ láti di ọdún tó lọ tó wá fi di àsìkò yìí tó irú ìgbésẹ̀ wo ni ẹni àti wájú mùsùlùmí alábàágbé wọn irú ìgbésẹ̀ wo wọ́n lè gbé wa. ibo ló filẹ̀ sí ṣé ibo. ó filẹ̀ sílẹ̀ ó lọ gbalé fún un. ọmọ filẹ̀ síbẹ̀ láti di last year wọ́n ti ń jà. òun wá dọ́sìn ìtọ̀ àwọn mùsùlùmí jọjọ ń gbélé àwọn òpin irú ìgbésẹ̀ wọn làwọn tẹ̀ gbé. alhamdulilayi ẹnikẹ́ni tí wọ́n bá kó nǹkan pamọ́ sí lọ́dọ̀ ọ̀ràn yẹn ló jẹ́ lórí rẹ̀ pé kó sọ nínú sábàbí tí ó jẹ́ kó lè sọ dáadáa ọ̀nà nìkan mọ èèlò gan ni wọ́n kó pamọ́ sí ọlọ́dọ̀ wọ́n kàn gbé nǹkan fún ọ pé bá wa sọ ìwé sì ṣe ẹni tó ṣe pé ọjọ́ àṣẹ́kùbọ̀ sàábé so torí tí wọ́n bá da àwọn ẹni tí ń bọ̀ gbé ńkọ́ hmm. kí lọ́ọ́ mọ̀ tó lè ṣẹlẹ̀ so torí tẹ́lẹ̀ wàá mọ èèlò pàtó iná lówó tí wọ́n fẹ́ gbé pamọ́ sí ọlọ́dọ̀ torí tá a bá tún mọ iye tó jẹ́ ìtún máa tani nídìí kan láti sọ pẹ̀lú sọ àti ààbò tó yẹ hmm. nítorí ẹni tó gbé five thousand naira pamọ́ sí yàn lọ́dọ̀ kò má dàbí ẹni tó gbé fifty thousand pamọ́ sí yàn lọ́dọ̀ ó ní fifty gan dàbí ó ní five hundred hmm. ó ní five hundred thousand dàbí ó ní five million hmm. ẹ̀hìn sọ ma pé tí wọ́n bá gbé five hundred bá ń gbé five million fún ọ pé bá wa gbé pamọ́ ìwọ gan lè ti kọ́kọ́ sá lọ tó ti débi odò ọba kó tó padà pé eh? <laughs> so ọmọ ibi tó gbé pamọ́ sí hmm. torí délé àkọ́kọ́ àìlámàánà ni kí wọn náà má béèrè hmm, hmm. kí ni nǹkan tí ń bẹ nínú tó fẹ́ gbé pamọ́ sí mi lọ́dọ̀ yìí ah, ọlọ́mọdé agbágbà púpà wọn á gbórí èèyàn pamọ́ sí ọlọ́dọ̀ nínú páálí bá ń sọ nǹkan yìí. Eh, òun náà ni ó sì polè kọ́ ajá oní òpolóko kọ́ á mú mm. lọ́lọ́pẹ́ ọlọ́pàá wa pé nǹkan burúkú kan bẹ̀rẹ̀ ọ̀dọ́ lágbájá òun ló sì gbórí èèyàn pamọ́ sí ọlọ́dọ̀ sọ ìwọ náà tó bá lámàánà ó béèrè kí lọ́ọ́ fẹ́ gbé pamọ́ sí mi lọ́dọ̀ sáàwò sí i mm. ah, wọ́n máa ń gbé pálí fún yàn ló kọ́ pówó ni tẹ́sí tẹ́ bẹ̀rù mbẹ́ sòyìn bá sọ pówó ló ń gbé fún ọ ò sì ní jiyàn mm. torí de eléyà àkọ́kọ́ nù ẹlẹ́kejì nígbà tó ń bá dé tó sọ pé iye tó ń gbé fún ọkọ ló ń bá hmm. nínú ní tó ń gbé pamọ́ sí ọlọ́dọ̀ so amánà gbà pé tó bá jẹ́ pé ìwọ fúnra rẹ̀ ò bá fọwọ́ bàjẹ́ kan wò ó sì sọ níbi tó yẹ kó o ti gbèrú rẹ̀ pamọ́ sí aburú kan wá ṣẹlẹ̀ sí i ò ní san kọ́bọ̀ padà fún un hmm. àmọ́ tó bá jẹ́ pé ìwọ gan alára ibi tó sọ owó yẹn àyè ibi tá a lè gbèrú rẹ̀ pamọ́ sí ni. Mm àbí wọn náà tiẹ̀ ti gbowó ń jáde rí pé ọ̀fẹ́ lọ sọ́jọ́ kò bọ́ yóò rí nǹkan rà tọ́ ọ bá rà tí wọn náà bá tà ọ́ jèrè ń bẹ ó sì bolówó dówó rẹ̀ padà kódà kó ṣe pọ̀ padà náwó ó ti já gbèsè iyekíye tó bá powó rẹ̀ ó san hmm. lẹ́yìn ti bá wọn hmm. lẹ́nìkan níyàwó apáyàwó rẹ̀ ti sínú létí ọgbà fún ó ti wá tọdún kan so kò sújà ìyàwó yìí látàrí ìjà àwọn alábàágbé àwọn ọ̀wá máa ń tàn ṣèṣe àkọ́kọ́ tálágbà gbé ń bá jẹ́yàn tó dáa ìgbésẹ̀ tẹ́ gbé ni pé lọ bọ́kọ hmm. ipò wo ló tó ìyàwó rẹ̀ yìí sí sẹ́sì ń jẹ́yàwó ni àbí ọ̀jẹ́yàwó ma so nítorí pé ọ̀kan lè mú ọmọ ọlọ́mọ kọ́ pátì hmm. kó o sì kọyìn sí kọ́ ọmọ débi tó wà ó hmm. dídí ọdún kan wọ́n á ti ṣe pọ̀ bẹ̀rù ọlọ́ ọmọ ntọ́lọ́mọ bẹ́ẹ̀ lẹ́dàá lè ṣe fún wọn náà ni ọ̀kan ti torí pé wọ́n lágbára lónìí ọ̀ fọwọ́ lágbá lójú dákun gbé ìyàwó rẹ̀ ń sípò àbúrò rẹ̀ gbé sípò àǹtí rẹ̀ gbé sípò ọmọ tiẹ̀ kó ń lọ́wọ́ àlè ọ̀kọ́lọ́kọ́ ń ṣe bẹ́ẹ̀ sí so ìwà burúkú ìwà burúkú náà ni ọmọ jẹ ẹbí léèrè ṣéṣin fẹ́yàwó rẹ̀ àbí ọ̀fẹ́ tó bá fẹ́ fẹ́yàwó rẹ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá sọ pé fa imsakun bi ma'rufin aw tasrihun bi ihsan nínú kẹ́ ẹ di wọn mú pẹ̀lú dáadáa àbí kẹ́ ẹ tú wọn lẹ̀ pẹ̀lú dáadáa àmọ́ kọ́ wa di obìnrin kan mú tó fìyà jẹ ọlọ́run ọba ẹlẹ́dàá wa kò fẹ́ obìnrin náà kó náà má gbéjà hmm. kan náà ti pọ́ ti bóun ni wọn náà ṣe ń sẹ́nu hmm. sọ́tẹ̀ wọn náà lọ́rùn àbí ọ̀tẹ̀ ọlọ́run nítorí pé ara bá ní àròrò ń tó kan ṣeun ẹ̀yin bá agbára ta hmm. so ìwọ náà lára tó bá kó ọkọ yìí wá sópin torí pé sọkọ ẹni tó pọ̀ ti kan ìwọ náà sì bóun ṣé èsì pé wọn náà ní nǹkan míì tó ń ṣe tọ́ta kú tó bá yẹ pé dandan dandan ìwọ náà bá mọ̀ pé òun náà sì lọ́kọ rẹ̀ òun sì ń retí rẹ̀ kó fẹ́ dé ó dúró dìgbà o láti mm. èsì kó fẹ́ dúró dìgbà tó ràn yọ láti bùwọ́ rẹ̀ sọ yẹ kí wọn náà ti gbégbèsè lábẹ́ òfin ọlọ́run tọkùnrin ọba ṣe bí ọkọ lórí ìyàwó rẹ̀ tó yẹ pé ìyà ni bá fi ń jẹ́ ìsìláàmù fààyè lẹ̀ fóbìnrin náà láti bọ́ dànù mm. wàá bọ́ dànù kò ní jọ́kọ rẹ̀ mọ́ wàá sì lọ fẹ́ lómi mm. lẹ́yìn jẹ́ bó ṣe jẹ́ hello. aleykum salaam wa rahmatulahi wa barakatuh o kọ yín. ọmọ ọba lukumọ olùkóra tó fi lẹ́nu ìgbìmọ̀ṣẹ́. ìbéèrè yín o. ìbéèrè mi ni kí bàbá mi fi tì níbi tí ọ̀rọ̀ àyàn ní fún gbogbo ẹ̀mí tó bá ń bẹ̀rẹ̀ bákan náà ni pé obìnrin tí ọgbọ́n ṣẹlẹ̀ pé ọlọ́kọ tí ń ṣe ẹ̀sìn nígbà tó ń bí ṣe mùsùlùmí báwo ni ìṣọwọ́gbàwẹ̀ rẹ̀ tí wọ́n bá gba àwẹ̀ kí ni sàrí àsìlámù lórí àwẹ̀ rẹ̀ nígbà táwọn arẹ́pà ń bẹ̀rẹ̀ bàtà. tọ́ olóbìnrin tí èsì mùsùlùmí. tọ́jà pé ọlọ́kọ tí wàá ń dáná fún ọkọ òun. àwọn ọ̀sọ́kùn ń ṣe sèyàn. naam. sọwọ́ bá àwẹ̀ rẹ̀. ẹ tọ́ ní inṣàlá náà. alhamdulilayi àkọ́kọ́ zakatul fitr ọ̀ranyàn ló jẹ́ lórí gbogbo mùsùlùmí kódà kó ṣe pé kò ì tí ì dàgbà tó ipò ẹni tí wọ́n máa ṣe sòyàm àbí kó jẹ́ pé ó ti dàgbà tayọ ẹni tó lè fara da ọ̀sòyàm lópin ìgbà téèyàn bá jẹ́ mùsùlùmí tó sì jẹ́ abẹ̀mí májàmú méjì yẹn ni hmm. so ìní zakatul fitri fi máa ń jọ́ra yàn lórí èèyàn gbogbo mùsùlùmí tó jẹ́ abẹ̀mí ní àárọ̀ ọjọ́ ọdún ìtúnu Ramadan ọ̀ranyàn ló jẹ́ lórí gbogbo wọn kan yọ zakatul fitri àtẹ̀ntó lówó àtẹ̀ntó lówó ẹni tí ò ní ti ń bẹ lábẹ́ èèyàn ẹni tí ń bẹ lábẹ́ rẹ̀ ni ó máa bá yọ gẹ́gẹ́ bí àwọn ìyàwó ọkọ bá wọn yọ gẹ́gẹ́ bí àwọn ọmọ àwọn òbí wọn bá wọn yọ bàbá ó bá wọn yọ gẹ́gẹ́ bí ọmọ ọ̀dọ̀ ọ̀gá yóò bá yọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. eléyìí jẹ́ ti zakatul fitr ẹ wá ní tóbìnrin bá jẹ́ pé kìí ṣe mùsùlùmí tí sì ń gbé pẹ̀lú mùsùlùmí tó jẹ́ ìyàwó fún mùsùlùmí yẹn tí ń dáná fún ọkọ rẹ̀ hmm. so báwo ni ìsọwọ́sẹ̀ sùyàmù ọkọ ti ṣe rí kò tó burú mọ́ so ẹni tí ń dáná fún ẹ ṣe mùsùlùmí bó lọ́lọ́run ti ní kàn má jẹ hmm. nígbà tó jẹ́ pé nǹkan tí ń ṣe fún ọ halal ni hmm. kì í ṣe ń tọ́jú ìwọ̀ ní ṣe fún ọ hmm. kò ṣẹlẹ́dẹ̀ fún ọ jẹ kò sájà fún ọ jẹ so kí ló dé tó ní jẹ wá jẹ ṣébí wọn náà o ti rí i pé kì í ṣe mùsùlùmá ọmọ ní Nasraniya ọmọ ní Yahudiya kò tó fẹ́ ìyàwó rẹ ni so yóò máa dáná fún ọ eléyìí ń jẹ bó ti ṣe jẹ plus two three four eight zero eight three two nine three eight nine six zero nine zero five one six four five four three eight. hello. salaamu aleykum tula wakatu. waaleykum salaam wa rahmatulahi wa barakatu. o kò yín ibi ẹ ti ń pè. ẹ sodiq láti èkó. kí ni ìbéèrè yín. àwọn ẹjọ ọmọdé àkọ́kọ́ fẹ́ béèrè pé báyìí ṣe lè máa lis ten sí program yìí lórí rédíò torí mo wá frequency yẹn mọ̀ bí lórí rédíò. ẹ lọ sí radio garden kẹ download ẹ lọ sí orí íńtánẹ́ẹ̀tì kẹ download radio garden kẹ wá fi parrot fm Ògbómọ̀ṣọ́ kẹ fi ṣẹ́ẹ̀kì ẹ máa rí inṣàlá. ok ẹjẹba kun la àti àwọn ṣèkọ àti alákóbá lọrẹ ni wọn kó ṣe dáadáa fún wọn. jẹ ìbéèrè tí mo fẹ́ béèrè òun ni alákọ̀ọ́kọ́ ni pé mo kírun ní mosjid lánàá ní ẹ̀yìn imam nígbà tí.

ɛɛ eh, maamulɔ jɔwɔ maamulɔ bɛ do kíba dáhùn yìí. Ah. alhamdulilayi wọn kọ́ ni pé àti imam àtẹ̀ntó wà lẹ́yìn rẹ̀ gbogbo àjọ dọ́gba níwájú ọlọ́run àyè ibi tí gbogbo wọn máa dúró sí dọ́gba gbogbo ọjọ́ ga bákan náà gbogbo ọjọ́ pẹrẹsẹ bákan náà tó báyìí ni masalasi anabi muhammad sallallahu alayhi wa sallam bó ti anabi. bákan náà sì rá àwọn sàhábà kẹ́bù ṣẹlẹ̀ sí Hulayfa ibn al-Yaman àti Ammar ibn Yasir ní ìgbà tán ní kí Ammar kó ṣe imam Ammar wa lọ dúró ní ààyè tó ga ju ti àwọn ẹni tó tò lẹ́yìn rẹ̀ lọ bẹ́ẹ̀ ni Hulayfa náwó gan ó sì fà bọ́ọ̀lẹ̀ pé kó dúró níbi tó dọ́gba pẹ̀lú tàwọn jàmá tó wà lẹ́yìn rẹ̀ hmm. gbàtà wọn parí sọ́láàtì bẹ́ẹ̀ ni Hulayfa ń sọ fún Ammar pé sọ́ọ̀mọ̀ pé kò tọ́ lábẹ́ òfin ọlọ́run kí ààyè lè má mọ ga ju tàwọn tó wà lẹ́yìn rẹ̀ lọ ni. bẹ́ẹ̀ ni Ammar náà wá dá lóhùn èso òrí tèmi náà bọ̀ jà ń pata ni bó ti fàmí tá ìfàmí ebi mọ tẹ̀lé ọ ni so eléyìí túmọ̀ sí ká àwọn tí ń wò dòdò nù àwọn ìka gidi hárí hmm. wọ́n máa tanra wọn dànù wọ́n sọ pé mọ́ṣáláṣí tó ti wà bẹ́ẹ̀ látàrí lè má mú jẹrin ẹnìkan á dé lónìí ó sọ pé kiri ẹ̀rí wà nínú ẹ̀sìn ọlọ́wọ́ bẹ́ẹ̀ lẹ́dà o hmm. ṣé lẹ́yìn jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀. anábì sallallahu alaihi wasallam ṣe sọ láti rí njọ́ kan lórí mímbàrú rẹ̀ so wá àwọn sàhábà wa bi léèrè pé ó ah, ṣerú eléyìí rí o hmm. ó wá ní mo ṣe bẹ́ẹ̀ kẹ́ lè bá rí mi ni hmm. kẹ́ lè bá wà wò kọ́ ṣe bẹ́ẹ̀ ti ṣe máa ṣe sọ̀láàtì látara mi so àyè eléyìí anábì ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan so nítorí kó lè bá fi kọ́ wa bá ti ṣe máa ṣe sọ̀láàtì ó sì ní ẹ̀yin náà lè sọ pé mo ṣe nǹkan kan tí ń ṣerú ẹ̀ rí ẹ gbọ́rọ̀ tó mm. mm. ń fi hàn wá pé kò sáàyè irú rẹ̀ mm. eléyìí jẹ́ bó ṣe jẹ́ mẹ́ọ̀. ní ní ìlú táwọn wà lẹ́kọ̀ọ́ so àwọn fura mọ̀ pé aago mẹ́jọ kọjá ìṣẹ́jú mẹ́ta náà lásìkò sọ̀látùl ìṣá ìní máa wọlé wọ́n á dàbí ìgbà tó ṣe pé wọ́n ṣe kọ́ ọ́ mọ̀ ní bóyá na àbíjọ kan mọ́ṣáláṣí táwọn ti fẹ́ ṣe sọ́lá ní n tó hàn sáwọn pé wọ́n ti ṣèkọ́mọ wọ́n ti pèpè fún sọ́lá kó tó di pé àkókò tá a wí yẹn tó hmm. wọ́n á béèrè wọ́n á sọ pé àwọn pápá tó máa ń bẹ lójú sánmà tá a fi máa ń mà tó bá ti wọ̀ pásìkò ìṣá ti wọlé ó ti lọ tipẹ́ iná lọ fa láwọn fi pèpè fún sọ́lá hmm. tó bá dájú bẹ́ẹ̀ wípé ó ti wọ̀ kò sí wàhálà àsìkò àyè ṣe sọ̀láàtì láti ilẹ̀ àkókò sọ̀láàtì la gbọ́dọ̀ ṣe. hello. asalaamualeykum. waaleykum salaam wa rahmatulah ọkọ yín bí ẹ ti ń pè yìí. abdulsani ló ń pè láti damaturu. kí ni ìbéèrè yín. yàtọ̀ mo ní ìbéèrè méjì fún ṣe ọlọ́jà rẹ̀ wọn pẹ̀lú ìdára. àmín. àkọ́kọ́ ni pé ó ṣẹlẹ̀ pé àwọn kan wà tí wọ́n bá ń kírun àṣùbà níláka ẹlẹ́kejì lẹ́yìn ìgbà tí wọ́n ti ka sóra tán lẹ́yìn tán ka fatia wọ́n wá dákẹ́ jẹ́ sọ́kọ̀ wa àmọ́ tí wọ́n ń kà sọ́kọ̀ wa di tán arúgbó ní rákà ẹlẹ́kì so wọ́n fẹ́ bẹ̀rẹ̀ pé ṣé eléyìí ó tọ́ ìyẹn ni question ni àkọ́kọ́ bẹ́ẹ̀ bí ẹlẹ́kejì ni wípé bákan náà àwọn kan wà nígbà Ramadan lẹ́yìn ìrìn ìṣá ìkótó di pọ́kítà òun yẹn náà fìlà méjì mo fẹ́ bẹ̀rẹ̀ pé ṣé eléyìí náà tọ́ jazakumullahu khairan ọlọ́run jaari ní ṣe pẹ̀lú dáadáa. naam naam ẹ ma ṣe yí. alhamdulilayi ìbéèrè alákọ̀ọ́kọ́ hmm. wọn nígbà tí imam ní rákà ẹlẹ́ẹ̀kejì ní àṣùbà táwọn ti ké súrà tẹ̀lẹ́yìn fatiha àwọn máa ń fura pé wọ́n máa ń dákẹ́jẹ́ ṣáájú kó tó di kí wọ́n lọ sí rúkú rò àwọn òsì máa ń tí wọ́n wí nínú dídákẹ́jẹ́ yìí àwọn ọmọ bóyá dídákẹ́jẹ́ yìí ń bẹ nínú sọ̀lá àwọn ẹni tẹ́ ń ṣe sọ̀lá tìlẹ́yìn wọn àwọn ẹni tó ń tẹ̀lé madhabu imami malik rahimahullah ní madhabu malik àti imamu shafi'i madhabu méjèèjì yìí sọ pé lẹ́yìn tá a bá ka súra tán lásùbà á sì kunut kó tó di pa àrùkù tá a bá sì fi sẹ́yìn rùkù kò tún sí ní tó burú ń bẹ̀ torí méjèèjì wa lọ́dọ̀ anabi sallallahu alayhi wa wọn anabi máa ń ṣe kunut ká tó rùkù ó sì máa ń ṣe kunut lẹ́yìn rí rùkù ṣùgbọ́n kunut tàṣùbà eléyìí tá a máa ṣe lójoojúmọ́ eléyìí ni madhab malik àti madhab shafi'i rahimahumullahu ta'ala ṣùgbọ́n èyí tó dọ́gba jù tẹ́lì tó múnádóko jù tó fi hàn òun náà nípa nàbì ṣe bẹ́ẹ̀ rí ṣùgbọ́n padà pátì hmm. a sì mọ̀ pé ètò ṣe káyìn hmm. òun náà ló ní ìdájọ́ tá a máa lò títí láéláé hmm. ó túmọ̀ sí pé kò sínú súnà ká máa ṣe kùnúùtù lásùbà gbogbo ojoojúmọ́ kò náà tó sì sẹ́kù ní ìgbà tí àrélu àjálù àdánwò aburú bá ń ṣẹlẹ̀ ìgbà náà la máa ṣe kùnút àmọ́ tí ó bá sí àrélu tí ó sí àjálù tí ó sí aburú kọ́lọ́ rí so ànídìí láti máa ṣe kùnút lójoojúmọ́ yẹn ẹ sì rí i pé àwọn màlìkí àǹgàǹgà fúnra wọn àwọn náà máa ń sọ wípé téèyàn bá fi lè fi kùnútù sílẹ̀ látàrí ìgbàgbé onítàn kò gbọ́dọ̀ ṣe sùjúdù sáà Hmm. kò gbọ́dọ̀ ṣe sùjúdù ti gbàgbé téèyàn bá máa ma pati sọláàtì rẹ̀ ọba jẹ́ ṣe ìwọ wa la wa tẹ́bàtì hmm. tọ́pọ̀lọpọ̀ wa sọ̀rọ̀ gẹ̀dẹ̀ dọ̀rọ̀ àdá tó yẹ pé nǹkan tó yẹ pé lọ́dọ̀ ẹni tó ní kọ́ máa ṣe gan ọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ jábútẹ́ ni hmm. kìí ṣe nǹkan tó bá bàrà lọ títí ìwọ wa sọ pé ìmáàmù tẹ̀ ń ṣe sọláàtì lẹ́yìn rẹ̀ àwọn ọmọ ibi tó ti lọ kí oúnjẹ kìí fún yín láǹfààní àti ṣe kùnúùtù lásùbà ipò wọn kùnúùtù gan wà nù tíra ti wọ̀ kárì Mm-hmm. àwọn ẹni tó ń ka àwọn ẹni tó ọba máa ma pati kò sí ní tó ṣe sọ láti rẹ mm. wọn ní tó ọba tiẹ̀ gbàgbé pati ọ̀ gbọ́dọ̀ dánwò kó sì sùjúdù sáwò mm. subhanallah sọ eléyìí túmọ̀ sí pé kò náà tún yẹn gan kọtọ́nà kéèyàn máa ṣe ní gbogbo àṣùbà mm. tó bá jẹ́ pé ìṣẹ̀lẹ̀ láburú bá ṣẹlẹ̀ tá a fi ṣe kò náà kọ̀ ọ́ ma lórí àṣùbà lásán gbogbo sọ láti láti máa ṣe gbogbo sọ láti ní rákàtì gbẹ̀yìn ṣáájú ká tó roko àbí lẹ́yìn ìgbà tá a bá gbéra kó ń roko rákàtì gbẹ̀yìn á sì ṣe kùnú tán á tún gbóhùn sókè nígbà tí àrélu àjálù tó bá ń ṣẹlẹ̀ àwọn amáàmú tó wà lẹ́yìn máàmù àwọn máa ṣe àmì ẹnìkan wá ní kí ló dé tà sí lásìkò ìgbà tí àjàkálẹ̀ àrùn ti kòrónà ti ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni ntọ́fà tá a fi ṣe àrélu àjálù burúkú lòun náà kọ́lọ́ mọ́jà rí kọ́ bá kásẹ̀ tó kúkú ńlẹ̀ ṣùgbọ́n wọ́n ní àwọn aṣáájú wa rere àwọn sọ̀hábà àtàwọn tó dé lẹ́yìn wọn wọn àti torí àrélù eléyìí tó ní í ṣe pẹ̀lú àjàkálẹ̀ àrùn kí wọ́n ṣe kò náà torí. Hmm. àwa kún mọ́ àwa máa ń ṣe gbígbé ẹsẹ̀ lé ojú ọ̀nà táwọn aṣíwájú wa gbẹ́sẹ̀ lé ni hmm. àwọn èèdá gbẹ́sẹ̀ níbi tí aṣíwájú wa bá ti gbẹ́sẹ̀. Hmm. wa kullu khairin fi ittiba'i man salaf wa kullu gbogbo rẹ̀ ń bẹ nínú ká máa gbégbèsè ká máa fi tẹ̀lé tàwọn tó ti síwájú wa hmm. gbogbo aburú ń bẹ nínú àdádálẹ̀ àwọn tó dé ní ìrọ̀lẹ́ ayé. la ilaha illallah. so ẹlẹ́kejì ẹni ní tabatẹ́sẹ̀ sọ̀látù tarawih yẹ ẹ máa ń fura pé lẹ́yìn sọ̀látù làṣà àwọn èèyàn máa ń dìde láti ṣe rákà méjì méjì ṣáájú kó tó di pé sọ̀látù tarawih bẹ̀rẹ̀ ẹ̀ màṣẹ́lẹ̀ yìí náà nípìnlẹ̀ ní Islam ó ní eléyìí là ń pè ní sunnatu ratibatul isha sunna tó jẹ́ rọ́tíbà fún sọ̀láàtì làṣà yìí sẹ́mi kó wánú àdìsí ummu habiba radiyallahu anha wánàbí wa muhammad sallallahu alayhi wa sallam ó ní thinta ashrata rak'a man thabara alayha fil yawmi wal layla bana allahu lahu bihinna baytan fil janna. àwọn arákà méjìlá kan wà ẹni tó bá fi lè mójútó mímá ṣe wọn lóru àti lọ́sàn ọlọ́run ti torí wọn kọ́lé kan fún lálùjáná ẹ jẹ́ ká kọ́lé àwọn tí máa jẹ́yàn sórí rẹ̀ ni tẹ́yọ́ pé tí èèyàn bá mójútó pẹ̀lú ògùn ọlọ́njọ́ tó bá kú àbámọ̀ rẹ̀ ò ní pọ̀ hmm. àmọ́ pọ̀ kú ò ní kábàámọ̀ ọ̀ kábàámọ̀ náà ọ̀ bá jẹ́ èèyàn rí ọ̀ kábàámọ̀ àbámọ̀ àti èèyàn rí ni pé tó bá pé mo mọ̀ pé kú ń bọ̀ ń bá ṣàlékún dáadáa kó tó di lọ́jọ́ òní. so nítorí ẹ̀ rákà méjì làwọn ẹ gbà á rákà mẹ́rin ṣáájú sọ̀látò bọ́ọ̀r hmm. yẹnni pé àṣì rákà méjì àṣàlámà àṣì rákà méjì àṣàlámà hmm. rákà méjì lẹ́yìn sọ̀látò bọ́ọ̀r ó di mẹ́fà rákà méjì lẹ́yìn rákà méjì lẹ́yìn sọ̀láàtì láìṣà ó di mẹ́wàá rákà méjì ṣáájú àṣùbà tá a mọ̀ sí rakàtà alfajir ó di méjìlá. ànábì sallallahu alayhi wa sallam kìí ṣaláì ṣe sọ̀láàtì yìí ní gbogbo ìgbà tó bá wà nílé hmm. iná ni wọ́n fi pè ní as-sunan asọ́nà lọ́rọ̀ àtibá ẹ̀rí kan yìí náà ní yorùbá nìjẹ́ ní ìmáàmù ràtìbì bó mm-hmm. tilẹ̀ jẹ́ kí lárúbáwá ẹ̀ ń bàjẹ́ ń bẹ̀ yẹn ni ìmáàmù ràtìb mm-hmm. ẹ̀ máa ń ṣe sọ léde lárúbáwá nu so ẹ̀ ní ìmáàmù ràtìbì kí ni túmọ̀ rẹ̀ ó ń lẹ́ni tí ò ní sáláì wá síwájú àwọn èèyàn fún sọ̀láàtì mm-hmm. so bẹ́ẹ̀ náà ni asọ́nà lọ́rọ̀ àtibá asọ́nà lọ́rọ̀ àtib àwọn asọ́nà tó jẹ́ pé wọ́n ní í ṣe pẹ̀lú àwọn sọ̀láàtì àtinúwá àmọ́ tànàbí tó sọ ẹ jẹ́ káwọn náà gbìyànjú ṣé báwọn náà fẹ́ soríire hmm. rákà méjì tí wọ́n ń ṣe lẹ́yìn ìṣá yẹn òun náà ní sunnatu ratibatil isha hmm. nígbà tó ṣe pé àní padà lọ lé má táàfin ṣe salatu tarawih mọ́ṣáláṣí náà kálukú ti ṣe tiẹ̀ hmm. kó tó di kán bẹ̀rẹ̀ salatu tarawih náà. jesakunlọ khairan ẹ má gbàgbé pẹ̀lú máa darapọ̀ wa ní ìkànnì ojú wo wọ Facebook ẹ máa fi ọládùn níbi ìlú wa ẹ máa rí wa bí a ṣe ń lóní kìtìkìtì ẹ máa láìkì ẹ máa ṣí àrẹ bákan náà kẹ máa fọ́lọ̀ rẹ̀ pẹ̀lú plus two three four eight zero eight three two nine three eight nine six zero nine zero five one six four five four three eight. hello. asalaamualeykum. wa aleykum salaam wa rahmatulah o kò yín o. ṣáà fún jẹ́ lọ́sọ̀ láti ọgbọ́n. kí ni ìbéèrè yìí. mo ní ìbéèrè méjì ni mo ní àkọ́kọ́ ni pé mo bá ṣáìdì ní last two àjà yẹn. naam ẹjọ ya. mo mo sálámà. Mhm. wà mí mo ka kàṣáàdù. wọ́n ní tí tí máa fẹ́ kí àwọn ẹlẹ́ẹ̀kejì tí màá ka sọ àyẹn sókè ni àbí màá kàn ká fákì àlàsà. èkejì. èkejì ni pé àsìkò àmúdá yìí ǹjẹ́ sọ̀lá tí ìwúkiri tí ó dájú yẹn ti ni àbí gbọ́ngàlù lọ sí tẹ̀ ní ilé. ọ̀dà ẹ̀ mọ̀ yẹ kù alhamdulilayi ẹni tó bá báraka méjì nínú sọláàtì làṣà lẹ́yìn imam wọn ní báwo làwọn ti ṣe san raka méjì tó kù àkọ́kọ́ ńgbà tẹ́yìn ti báraka méjì tí imam bá ń ṣe tẹ̀síáhùd hmm. so tẹ̀síáhùd ti yín èyí tí máa ń kúrú lẹ́sẹ̀ nísìn nítorí pé raka kẹta kẹrin tí imam tẹ́yìn bá wọn ó ń lè kínní àtẹ̀kejì ti yín hmm. torí rẹ̀ ńgbà tẹ́yìn bá wá dìde lẹ́yìn tí imam bá sálámà tẹ́ẹ̀ bá pé sọ láti yín ẹ múra ká kẹta àtẹlẹ kẹrin wa ni pípé lẹ́pẹ́ hmm. kì í ṣe pé gbèsè lẹ́fẹ́ san ẹ pè hmm. ìyẹn ni pé bí èèyàn ṣe máa ń ṣe tó bá pé èèyàn ń da ṣe ni hmm. bẹ́ẹ̀ lẹ́sẹ̀ ṣe ni ìsìn rákà kẹta lẹ́mú wa àti rákà ẹlẹ́kẹrin ẹ̀yìn sì ti mà tẹ́ẹ̀bà sí rákà kẹta àti ẹlẹ́kẹrin sọ̀látul ìṣá ẹ ti mà pé fatiha nìkan lẹ́ẹ̀kẹ́ jẹ́ẹ́jẹ́ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́rin wọ́n á ní sọ̀látul wítìr nínú Ramadan yìí fẹ́ni tó bá ṣe sọ̀láti lẹ́yìn ìmáàmù ṣé ká ṣe pẹ̀lú ìmáàmù ni àbí kálukọ́ lọ ṣe tiẹ̀ ńlẹ̀ rẹ̀ kẹsí pẹ̀lú imam iná ló pé èsì kíkẹ́ lọ ṣe tì í lẹ́yìn nítorí àdìsí kan wá nínú musnad imam ahmed anabi sallallahu alayhi wa sallam tó ní man qama ma'a al-imam hatta yansarif kutiba hmm. gbogbo ẹni tó bá dúró pẹ̀lú imam tí ò lọ títí tí imam fi parí sọ̀láàtì ọlọ́run kọ àkọọ́lẹ̀ pé gbogbo òru yẹn ló fi sìn wọn. Allahu Akbar. sọ nítorí ẹ̀ kí wọ́n lọ wá fẹ́ sọ́ládà rẹ̀ dàjàmbá kù sí. Hmm. dó pẹ̀lú imam tí wọ́n fi parí sọ́ládùl wítìr tá a bá parí máa lọlé. tọ́ téèyàn bá wá jẹ́ pé òun fẹ́ tún sọ wítìrì tiẹ̀ dòru lẹ́yìn tí imam bá sálámà ìwọ ò ní sálámà wá dìde wá fi rákà kan kù. Hmm. a jẹ́ pé wítìrì sì sẹ́kù tí wọ́n ṣe nù. Hmm. mo ti wá ṣe wítìrì pẹ̀lú imam kò pé tí mo bá tún jí lóru mo ṣe ṣe sọ́lá. Hmm. níta nàbì sallallahu alaihi wasallam kan sọ ní pé la witrani fi layla ẹ má ṣe wítìrì méjì lóru kan hmm. lódodo àdìsí kan sọ pé ij'alu ij'alu akhira salat akhira salatikum bil layli witra hmm. ẹ jẹ́ ọjọ́ pé wítìrì ní sọláàtì tẹ̀sí gbẹ̀yìn lóru so ṣùgbọ́n kò takò wípé kẹ́ẹ̀tún dìde kẹ́ẹ̀sì sọláàtì lẹ́yìn wítìrì yẹn nítorí pé ẹ̀yin ò ní tún wítìrì ṣe má. tẹ́lẹ̀ ìjẹ́bù tó ṣe jẹ́. àmì jẹ́sọ́kùn lọ amaleykum amatula. aleykum salaam wa rahmatulahi wa barakatuh tí wọ́n kọ yín ibi ẹ ti ń pè yín. ẹ pẹ́ tó alájúde. ó kọ yín ó kọ yín. alájúde orúkọ mi ni dr masad pa ọlọ́ọ̀dà mi láti yákàrí ògbómọ̀. ìbéèrè yín. ẹ dákun ìbéèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ àràjù pé lọ́sàn-án àwẹ̀ fún àbájá àwẹ̀ tí èèyàn wá sí gba nǹkan naam ohun tí wọ́n ń sọ náà ni pé bóyá tí gẹ́gẹ́ bí ọkùnrin tí màá ní ìbá jáde lọ́sàn Ramadan. ẹni tó bá pọ̀ ń lo sọ̀nà tó fi jáde so àkọ́kọ́ sẹlọ̀n ní ẹ̀ṣẹ̀ ńlá ẹ̀ṣẹ̀ ńlá yẹn àfikọ́ tọrọ àforíjìn hmm. báwo ló ṣe wá dà sọ́bọ̀bìnrin lónìí àbọ̀kàn ronú pọ̀ robin àbí ó wòwò kú wò àbí gbọ̀kúgbọ̀ hmm. àbí sọkúsọ. So eléyìí tó sọ iná ló mú kọ́ dà tó bá yẹ pé kìí ṣe pé bíbá lò lọ́bọ̀bìnrin lò tí nǹkan yẹn fi ṣẹlẹ̀ hmm. so àmọ́ òun náà lọ lọ́wọ́ nínú bó ti ṣe jáde hmm. so ọ̀sẹ̀ lọ́n yóò tọrọ àforíjì yóò san ọjọ́ yẹn padà lẹ́yìn Ramadan àmọ́ tó bá pé bíbá lò lọ́ba bóbìnrin lò yóò ó ti sẹ́lọ̀ yóò tọrọ àforíjì yóò san ọjọ́ yẹn padà yóò tún wá san ìtaràn ìtaràn yẹn ni kó bọ́kùn lọ́rùn ẹrú tí ò bá rí ẹrú tó lè bọ́kùn lọ́rùn rẹ̀ yóò ṣoṣo yá àmọ́ oṣù méjì gbáko ní tẹ̀léńtẹ̀lé tí ò tún lè ṣe léyìn ẹgbà yẹn ló tó wá kan kọ́ bọ́ ọgọ́ta aláìní so eléyìí jẹ́ bó ti ṣe jẹ́. hello. aleykum salaam wa rahmatulah ọkọ yìí. ṣùgbọ́n tó bá pè àlá lọ́la ó sùn ni lọ́ba bá pọ́ùn ti dàmíra látàrí pọ́ùn lálàá so eléyìí kò sí nǹkan kan tó ṣe sòyàmù rẹ̀. yọ lọ wẹ̀ so yóò sì máa bá sùyàmù rẹ̀ lọ. hello. salaamaleykum wa rahmatulahi wa barakatu. wa aleykum wa rahmatulahi wa barakatu. wo kọ́ ibi ẹni ń pè yìí. ọkọ mi ni abdulrahman niger. na. mo ń pè láti abdulrahman láti na láti niger kí ni ìbéèrè yín. hello. ìbéèrè o. Nigeria Republic. Ah, ìbéèrè yín. aleykum salaam wa rahmatulah ọkọ yín o. orúkọ mi ni abdulhamanu abdul láti oríta náírà. ìbéèrè yín. ìbéèrè mi aláwọ̀kọ́ tí yàn bá ń kírun máa ń dúdú lọ tí yóò jù bá dé tí yàn bá sálámù tán tí yàn dàlú yàn ṣáà tán ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ǹjẹ́ ọ̀tọ̀ tún náà ti obìnrin ọmọ lu etí jẹ̀nà mẹ́ta tàbí kó lo imú. alhamdulilayi tọ́ba ti ṣe sọláàtì magrib àbáwá lórí sọláàtì magrib lọ́jọ́ba bẹ̀rẹ̀ sáà tún ṣe ìkọ́mà ká sì sọláàtì làṣà bẹ́ẹ̀ ni kò sí tó burú bẹ́ẹ̀ nítorí pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa ara àdẹ̀kùn tó ṣe fún wa nìyẹn àlèpà magreba àti ṣáìpọ̀ látàrí ìkójọ ń rọ̀ ṣùgbọ́n kì í ṣe gbogbo òjò tó bá jọ winiwini ni àbójò lọ sú ẹ gbọ́dọ̀ dán wò òjò yẹn jẹ́ pé ń rọ̀ wá bí wọ sí òjò yẹn ní agbára gidigidi torí pé tùmọ̀ tẹ́ fi paṣọ láti pọ̀ ní pété bá fi lè jáde nu mọ́ṣáláṣí pínrín pẹ̀lú òjò tí ń rọ̀ yìí kò dájú pé nìkan tún fẹ́ padà mọ́ lásìkò sọ láti làṣà hmm. so eléyìí ni sábàbí tí wọ́n fi ń ṣe jamu láàrin magrib àti sọláàtì làṣà. so bákan náà ẹ wá ní sọ́tọ̀ súnà kí obìnrin ó lu tí bí ọ̀nà mẹ́ta kó tún lu mú àtọ́wá pé súnà tà nábì ní sallallahu alaihi wasallam kò síbi tá ti ní kóbìnrin ó lu tí lọ́nà méjì ọ̀tọ̀ọ̀tọ̀ hmm. kò síbi tó ti ní ká ẹ lu mú sunata nabi kò wí bẹ́ẹ̀ sunata nabi etí ẹyọ kan náà lẹ́lu hmm. torí sunata nabi ó yàtọ̀ síta nabi ibrahim aleyhi salam wọ́n sì ń lu tí láyé orí anabi ibrahim ló ti bẹ̀rẹ̀ ọjọ́ ìbò ṣèjọ́ ẹyọ kan ni wọ́n lu ń gbà náà wọn lu méjì. <laughs> zero nine zero five one six four five four three eight plus two three four zero eight three two nine three eight nine six hello. hello. ó kọ yín. sàmúhàlì kọ́ńtìlá. wàhálà ìgbìmọ̀ sálàmù rahmatulahi bùrọ̀kà tí ó kọ yín bí ẹ ti ń pè yín àbíbọlá láti àgbo Ògbómọ̀ṣọ́ ni. ìbéèrè yín. ìbéèrè mi alákọ̀ọ́kọ́ ni pé fọ́tò ẹ̀ mo máa ń fi ìsọ́gbé fọ́tò sí ibẹ̀ sẹ́yìn lè ti sọ náà bẹ̀. ìbéèrè lẹ́gẹ̀dẹ̀ bàbá yẹn jẹ́ aláàfáà ọmọ lùdẹ́ náà bàbá máa ń gbẹ̀rẹ̀ wá ní báwọn kì í ṣe ẹni nígbà báwọn lè ṣe wá fi bẹ̀. ọ̀dà ẹja mú ìbéèrè mi ẹ lọ ẹ ti mọ̀ yín kẹ́ ẹ tó máa bèrè. aleykum salaam wa rahmatulah ó kọ́ yín ẹ ti ń pè. orúkọ mi ni abdulrasheed ok tó ẹ̀yin ará Niger kí ni ìbéèrè yín. sọ ìbéèrè tí mo ní bèrè ní àtúndẹ́dọ̀ àwọn afá pé ṣé ṣe ṣe ṣé wọn fẹ́ kúkú níbi irun. ṣé ẹ bá kúkú níbi hmm. irun yẹn ti sùn wàhánà lọ sí ara àti wọ́n sì ní èèyàn gbọ́dọ̀ wí ju mẹ́ta lọ. tí ìmáàmù bá wá sí ìdíje ṣé èèyàn ó dákẹ́ ni àbí yóò ti máa wí lọ. ẹ hmm. eh, eh, irú àwọn afá o. àwọn afáwo ló sọ bẹ́ẹ̀ àbí tíra àwọn olóògiri kà bẹ́ẹ̀. ìtàn kọ́tà àwọn èèyàn sọ pé ìtàn ọ̀pọ̀lọpọ̀ àbáṣọ sọ pé. ó ti yé ó ti yé. àdúgbò fọlọ àkọ́kọ́ ni pé ẹ má fọ̀rọ̀ tì sọ́dọ̀ àwọn èèyàn tẹ́ ẹ bá má dájú pé wọ́n sọ. ọlọ́run ilé dáa sọ ní Al-Qur'ani ó ní wala taqfu ma laysa laka bihi ilm. إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا nítorí wọn bá máa ń pa rẹ̀ má máa sọ o ẹ̀hìn kò dán lójú pé èèyàn sọ̀rọ̀ má fi tì sí lọ́dọ̀ o ẹ̀hìn àwọn olùmọ̀ nípa ẹ̀sìn Islam àwọn èèyàn sábà parọ́ mm. òdodo táwọn bá mọ̀ náà máa ń sọ pàápàá jùlọ tó máa ń sọ nípa ẹ̀sìn Ọlọ́run mm. Ọlọ́run ẹlẹ́dàá wa ó ní nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá mm. tá a gbọ́dọ̀ sọ̀ra fún wa an taqulu ala Allahi ma ẹ sọ pé subhana rabbiyal azim tẹ́ bá forí kan ẹ sọ pé subhana rabbiyal a'la àwọn fuqaha nínú àwọn tírà fiqh làwọn ń sọ yìí pé ẹ wí wítrọ ẹ wí ní iye òǹkà tí ò ṣe é pín fún méjì láì ṣẹ́kù hmm. èyí tó sì kéré jù nínú wítìrì ọ̀nàlẹ̀ mẹ́ta ni wọ́n ṣe máa ń sọ pé ìmáàmù wítìrù tiẹ̀ kọjá márùn àwọn fọkànhá ò ló ń sọ̀rọ̀ yẹn kí sànàbì ló sọ ẹ̀hẹ́n tí ìmáàmù bá fi wé márùn sẹ́wọ̀n kó ti lọ rùkú ṣáájú wa yóò sì gbórí sókè ṣáájú wa àwọn náà láǹfààní àti wé mẹ́ta n táwọn fọkànhá ò ń sọnù hmm. ṣùgbọ́n kò sí lákọọ́lẹ̀ yìí pé ọ̀ gbọ́dọ̀ wí ju mẹ́ta lọ ibi tí àfààní ti <laughs> ṣàṣìṣe ni wọ́n ní àwọn ọ̀ gbọ́dọ̀ wí ju mẹ́ta lọ wọ́n á ń béèrè pé tí àwọn bá wí <laughs> kò sí nǹkan tó burúkú owó ju mẹ́ta lọ ó ò ní gbẹ́nu lọ títí tí ìmáàmù rẹ̀ ó fi gbórí sókè subuhun qudusun rabbul malaikati war ruh subhanaka allahumma wa bihamdik subhanaka allahumma wa bihamdik subhanaka allahumma wa bihamdik rọ́bùn fírìlì. so gbogbo eléyìí náà bẹ́ẹ̀ nù nǹkan tó máa wí nínú rúkú rẹ̀ Anas ibn Malik radiyallahu anhu. ó lóun ò ṣe sọ láti lẹ́yìn ẹnìkan rí láyé tí sọ láti tiẹ̀ jọ tànábì rí hmm, ó ní tóun bá rò kó òun máa ń láǹfààní àti ṣe tẹ̀síbíì lẹ́ẹ̀mẹ̀wá ó túmọ̀ sí ká ànábì máa ń pẹ́ rò kó hmm. àwọn sọ̀hábà ní ìsì gbẹnu lọ gbàtàn bá lẹ́yìn ànábì. سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سبوح قدوس رب الملائكة والروح ونداك تتتل الإمام الوفي بوري سوكي لا يجاب السجود نعم اللهم السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته إبراهيم دونسور إبراهيم دونسور وحاج naam kí ni ìbéèrè yín ibrahim láti ìlú kókó ìbéèrè yín ẹ dákun ẹ jọ̀ọ́ mi fẹ́ kí àwọn olùmọ̀ wa bá mi tan ìmọ́lẹ̀ sí gbólóhùn méjì mhm. mo máa rí ob insha allah lọ́la nǹkan tí mo gbà lérò ni pé lágbára ọlọ́run mo máa rí ob lọ́la insha allah mo máa rí ob insha allah insha allah mo máa rí òbí lọ́la mo máa rí òbí lọ́la tọ́lọ́hún bá fẹ́. sọ́jú bá. mo fẹ́ kó bá mi sọ̀rọ̀ lẹ́yìn méjì mo máa rí òbí lọ́la lágbára ọlọ́run inṣàlá inṣàlá lágbára ọlọ́run inṣàlá tọ́lọ́hún bá fẹ́. ọ̀dà ọ̀dà ó ti yé. ìyẹn ni pé bóyá ẹnìkan fẹ́ bẹ́nìkan sọ̀rọ̀ lórí nǹkan tí ń wọ̀ pé òun ó ṣe lọ́la pé màá rí lágbájá insha allahu lọ́la màá rí lágbájá tọ́lọ̀ ń bá fẹ́ lọ́la tó gbogbo ẹ̀ kò sí nǹkan tí ó burú nínú rẹ̀ torí pé insha allah náà ni tọ́lọ̀ wọn bẹ lẹ́dàá bá fẹ́ kò sí àtọ̀ láàrin ẹ̀ bá sọ lárúbá ẹ̀ bá sọ yorùbá tọ́lọ̀ nǹkan sọ ni kí wala taqulanna li shay'in inni fa'ilun dhalika ghadan illa in yasha allah wọ́n sọ pé màá ṣe nǹkan kan lọ́la láì jẹ́ pé òfin kọ́ tọ́lọ̀ bá fẹ́ tẹ́lẹ̀ ìjẹ́rù sí i hello. hello salamu aleykum rahmatulah. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh tí ó kọ ibi ẹ ti ń pè yìí. orúkọ mi ni yusra láti Ọ̀yọ́. ìbéèrè yín. ìbéèrè mi àkọ́kọ́ òun ni wípé a gbọ́ pé àdéhùn kan sọ pé tí èèyàn bá kí téèyàn bá ń kí zuru pé téèyàn ká kí téèyàn ṣe náà sí làárá kan mẹ́rin dẹ̀ ṣe nọ́fìláraka mẹ́rin ní ìgbà téèyàn kí zuri tán pé ìyẹn ò gbalada umra afẹ́ tó fẹ́ bèrè pé ṣé èso fẹsẹ̀ rìn rẹ̀ pẹ́ṣán aláwọ̀kọ́ ni. ìkejì. ẹlẹ́ẹ̀kejì ni pé pé wọ́n ní pé ta bá rí nǹkan tó bá wù wá ní ara ọmọ ìyá wa mùsùlùmí hmm. pé kéèyàn fojú dáadáa wò pé kéèyàn sọ pẹ́ṣán aláwọ̀ tó máa fẹ́ bèrè pé tí èèyàn bá rí nǹkan fẹ́ fún yẹn náà lára ẹni tó yẹ kó kò ń ṣe mùsùlùmí bọ́yọ̀ rí èèyàn ṣá. Hmm kí àwọn aṣọ bàrákà lọ sí iná fún ẹnìyẹn náà tó bá pé kò kí ṣe mùsùlùmí. ó ti yé. alhamdulilayi pé àdéhùn kan sọ pé tó bá ṣe rákà mẹ́rin ṣáájú sọlátọ bọhùrù mẹ́rin lẹ́yìn sọlátọ bọhùrù ẹgbàládà ọmọra àwọn hmm. ọmọ ntí ọwọ àná àdìsí láti sọ fún yín lẹ́ẹ̀kan yẹn pé ẹsẹ rákà mẹ́rin ṣáájú sọlátọ bọhùrù rákà méjì lẹ́yìn sọlátọ bọhùrù tàbá àwọn yòókù kan tó fi jẹ méjìlá iná ni hadith Umm Habiba tọ́tọ́ka sí pé ní ti bá ń ṣe bẹ́ẹ̀ ọlọ́run kọ́lé kanlẹ̀ fún ní àlùjànnà lè jẹba wọn ní ìgbà tí àtìsí sọ pé tá a rí nǹkan kan tó wù wá lára ọmọ ìyá wa àbí tó jọ wá lójú ká má máa ṣe a ee a <laughs> tòótọ́ ní pé tó máa ti ya ẹnu ẹ wàá ba nǹkan ní nǹkan jẹ hmm. aburú lè ṣẹlẹ̀ sí nǹkan rẹ nítorí pé o lè jó lójú kójú tí wọ́n gàn fura sọ wá ní ṣé tá rí náà lára ẹni tí èsè mùsùlùmí kọ́ sáàsọ hmm. pé masha allah tabarakallah náà ni hmm. àbí báwo láti ṣe ṣe ẹ kò yẹ kó bá nǹkan ẹni tí èsè mùsùlùmí náà jẹ tó bá rí nǹkan kan tó jọ lójú nínú nǹkan tó lọ ń ṣe fún ẹlòmíì náà tí èsè mùsùlùmí masha allah hmm. kò sí wàhálà mi. jazakumullahu khairan sheikh ah, ọ̀rọ̀ ẹja tara mú ìpele yìí kan sí ẹ lọ́wọ́ kọ́ yín pápá àpá o. ìbéèrè mi ẹ̀ ọ̀dà ìjà máa sọ ọdọọjọ́ mẹ́jọ nù. hello hello hello hello ó kọ yín. amadu salam. láti wo. láti ogun mọ́tò ìsàlẹ̀ kàkà. ìbéèrè yín pápápá èèyàn bá tún sáfù ẹni ogún tí yẹn tán ẹ tó ti tí ó wá yẹn hù òun mú kí wọn olùyàn ṣe àlùwàlá ẹni ó ti bàjẹ́ ni àbí ó wà ní ráìtì ìyẹn ni pé gbà táwa tó pẹ̀lú ẹnìkan dùn sọ̀lá ọyàn hù àwọn agbóòrùn ọtí <laughs> sọ̀rọ̀ balùwàlà kọ́balùwàlà tí wàá jẹ́ nǹkan táyìn ó ṣe àtẹni tó tún wà lẹ́gbẹ̀ẹ́ tí ní pé ẹ rọra sìn jáde kó nu mọ́ṣáláṣí torípọ́ náà ni ayọ̀ alladhina amanu la taqrabu ssalata wa antum sukara hmm. hatta ta'lamu ma taqulun hmm. ẹ̀yin olùwàgbọ́ òdodo ẹ̀ gbọ́dọ̀ súnmọ́ sọ̀lá kọ́dà ẹ̀ gbọ́dọ̀ wọ mọ́ṣáláṣí hmm. nígbà tẹ̀ ń hún ríra títí tẹ́ fi dẹni tó máa ń tẹ̀ ń sọ hmm. ẹ̀sìn kò mọ́ṣáláṣí kì í sáyè tó yẹ kọ́ wọ̀ ní ìsinú tó hmm. àmọ́ òórùn rẹ̀ tó bùtì síyùn kọ́ bá lọ́wọ́ láti ń jẹ́ ọjọ́ hmm. bó ti ṣe jẹ́ jazakumullahu khairan sheikh ọgbọ́n pàtàkì lọ́wọ́ àwọn ẹrú ọlọ́run tí wọ́n ṣàgbàtọ̀rọ̀ ètò yìí kọ́lọ́n bá fi san wọ́n lẹ́sùn lórí láyé níbi àtìlọ́jọ́ sheikh dr sharafdin gbadebo ọ̀rọ́jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dúnà center ń pápá abẹ́rẹ́ lọ́gbọ̀nsẹ̀ tí wọ́n ti ń fèyí sí àwọn ìbéèrè wa lọ́lọ́kan òjọ̀kan láti ìgbà yìí wá pẹ̀lú àbú àmìnà tí wọ́n dìjọ́ kọ́ ọ̀rìn wá láti òkè àdó akíntola jazakumullahu khairan ọ̀làdùnní bèrè ló kọ́ mi ọ̀la òde ní kẹ́tọ́ jẹ́ àpàdé ní dédé agogo mọ́kànlá lórí ètò èyí takùn yẹn lè fi kẹ́ òfin dín insha Allah títí ọ̀la náà ni mú kí wáyé pé sálámù alaykum wa rahmatullahi wa barakatuhu.